يقول المصنف رحمه الله وعن مسلم بن يسار الجهني قال قيل عمر بن الخطاب رضي الله عنه عن هذه الآية وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم فقال عمر رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم سئل عنها فقال إن الله خلق آدم ثم متى ظهره بيمينه فاستخرج منه ذرية فقال خلقت هؤلاء للجنة وبعمل أهل الجنة يعملون ثم مسح ظهره فاستخرج منه ذرية فقال خلقت هؤلاء للنار وبعمل أهل النار يعملون فقال رجل يا رسول الله ففيما العمل فقال إن الله إذا خلق العبد للجنة استعمله بعمل أهل الجنة حتى يموت على عمل من أعمال أهل الجنة فيدخله به الجنة وإذا خلق العبد للنار استعمله بعمل أهل النار حتى يموت على عمل من أعمال أهل النار فيدخله النار رواه مالك الحاكم وقال على شرط مسلم ورواه أبو داود من وجه آخر عن مسلم بن يسار عن نعيم بن ربيعة عن عمر وقال إسحاق بن رهاوي حدثنا بقية بن الوالد قال أخبرني زبيدي محمد بن الوليد عن رشيد بن السعد عن عبد الرحمن بن أبي قتادة عن أبي عن هشام بن حكيم بن حزام أن رجلا قال يا رسول الله أتبتدأ الأعمال أم قد قضي القضاء فقال إن الله لما أخرج ذرية آدم من ظهري أشهدهم على أنفسهم ثم أفاض بهم في كفيه فقال لاه للجنة لاه للنار فأهل الجنة ميسرون لعمل أهل الجنة وأهل النار ميسرون لعمل أهل النار الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبتفون الله سبحانه وتعالى ọlọ́mọ tí ká tó tó kádàrà kí àwọn ojú yìí kí wọ́n tún máa pàdé ní ìrọ̀lẹ́ pẹ̀lú àlàáfíà àti àánú kan láti ọ̀dọ̀ ọ̀rọ̀ wá alábàáyé náà lọ́ba tí a dúpẹ́ fún. wọ́n tọrọ ìkẹ́ àti gẹ̀fọ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ara ilé àti àwọn sọ̀hábà rẹ̀ tó gbé tí bá ń tọ́ àwọn Ànábì sallallahu alaihi lẹ́yìn àwọn ọ̀dọ́dàtù imam tí ó máa ní ìdánilẹ́kọ̀ọ́ síwájú kí a tó dé ẹgbẹ́ ọlọ́mọba subhanahu wa ta'ala àlékún àgbọ́yé dáadáa àlékún sábà àtàlà súnà wọn kọbúr tó ń jogọ́ ilé tí a ń ṣe àlàyé wọn bá gbogbo lórí ẹ̀lọ wẹ́rẹ́wẹ́rẹ́ abọ́ sí ọ̀rọ̀ nípa kọ́dàr nígbà lẹ́kọ̀ọ́ tó kọjá fẹ́ tó máa ń fi ọkàn bá wa lọ àtàlàyé àwọn àyà tí a fa mú wá àti àwọn ọ̀nà tí ọlọ́mọ subhanahu wa ta'ala tó jẹ́ ìpele tí kọ́dàr ń gbà wá afára lítírà rahimahullah muhammad ibn abdul rahimahullah rahmatul abdurrahman afára tún fẹ́ mú hadith kan tó jẹ́ pé àwọn àfà wọ́n ní hadith yìí ó jẹ́ hadith tó jẹ́ pé al-Imam Malik wal-Hakim ni ó ṣe àkọọ́lẹ̀ rẹ̀ bó ti jẹ́ pé ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn àfà nípa wípé ayé àti Allah subhanahu alastu bi rabbikum قالوا بلى وشرم على أنفسهم على أسكد ربكم قالوا بلى آية الله سبحانه وتعالى تصعي ثم بيننا وعفعت ونعنا الميثاق كلمة بيه الميثاق قلنا أن ìbálẹ̀pẹ̀ níbi covenant ها ilé tó nípa jẹ́jẹ́ tó ń bẹ láàrin ọmọ anábì adam alayhi salatu wasalam wọn nàbí yìí náà salatu wasalam àti ọlọ́wọ́ bá dẹ́dà rẹ̀ àwọn afá wọn ní mìsáàkù yìí oní tó jẹ́ pé àdéhùn tó jẹ́ pé ó le tó yí gbogbo tí èèyàn ò gbọdọ̀ jẹ́ kó já nígbà kankan Allah subhanahu wa ta'ala Allah وأن هذا الاستخراج لأجل ظهور علم الله عز وجل àtúkẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run fẹ́ fi rinlẹ̀ pé ohun ìmọ̀ wọn ọlọ́run ọba ó ti ṣáájú lórí gbogbo nǹkan bákanáà ọlọ́run ọba tó yọ àwọn mànábí adam ìjáde náà látara adam láti lè bá jẹ́ kí wọ́n gbé àdéhùn kẹgbé jẹ́jẹ́ láàrin wọn àti Allah subhanahu wa ta'ala àwọn afáàní ayà yìí ọlọ́run wa idha akhadha rabbuka من بني آدم من ظهورهم ذريتهم وشرب على أنفسهم إما ترى الله سبحانه وتعالى قل فجعل يطلع من بني آدم àwọn àrọmọdọ́ mọ̀rẹ̀ tọ́lọ̀ bá wọ́n fi wọ́n fi wọ́n jẹ́rìí lórí ara wọn ọlọ́ọ̀bá ní alastu bi rabbikum ọlọ́ọ̀bá ń bèèrè lọ́wọ́ wọn pé ǹjẹ́ bẹ ni sọ sí wọn

tó ń bẹ láàrin ẹrú àti tani ọ àti olówó rẹ̀ tẹ́ bá wo tẹ̀gbú ìbòye pé afá mú ọ̀rọ̀ tó sílẹ̀ pẹ̀lú àyà yìí wá nínú Babul Qadar ẹ̀rí pé ta fẹ́ gbọ́yé mẹ́ ní wípé ó túnmọ̀ sí pé gbogbo àwọn anọ́mọdọ́mọ ànábì Adam alayhi salatu wassalam tọ́lọ̀ máa dá ẹgbẹ́ kejì la ó mọ̀ gbogbo àwọn ọmọdọ́mọ tó bá máa dá yẹn kọ́dà ìmọ̀ náà ọlọ́run fa àwọn jáde nǹkan tó fọ́tọ́ bá fi mú ọ̀rọ̀ yìí wá sí báàbù kí ni o ìmáà nìbìlẹ̀ kọ́dà nìyẹn wípé ó mọ̀ sí pé ọlọ́run bá ti mọ iye nẹ́mbàsì àwọn ẹ̀dá tó jẹ́ èèyàn lẹ́yìn tó fẹ́ já tó fọ́rọ̀ mọ́ ọ̀rọ̀ àmúslim ibn yasar aljohanil oní anna umar ibn khattab so ila na hadhihi al-aya wani wa bi umar nípa aya ta sàlàyé síwájú suratul a'raf faqala umar bàtúmọ̀ rẹ̀ sàlàyé ó ní sami rasulullah sallallahu alaihi wasallam ila anha olóńgbà tí wọ́n bí ànábì lẹ́rìn nípa rẹ̀ faqala rasulullah sallallahu alaihi wasallam inna allaha khalaqa adam thumma masaha dhahrahu bi yaminihi ó ní allah subhanahu wa ta'ala dáadáa pàtó dáadáa mùtẹ́ allah subhanahu wa ta'ala ó ní kí àwọn àrọmọdé ma adam àwọn tó jẹ́ látara àbáráàdì Ádámù apọ̀ tún yìí ọlọ́run ní òun dá wọn òun ṣe wọ́n ní ọmọ àlùjẹ́nà tó wà bí àmàlẹ̀ àlùjẹ́nà tí yà àmàlẹ̀ ọlọ́run kí Ádámù fọwọ́ wọ ògòrò ẹ̀yìn ìgbà tó fọwọ́ wọ àwọn ẹni jáde ọlọ́run ní pẹ̀tọ̀ àwọn àjẹ́nà nìyẹn ṣe màjẹ́nà náà wọ́n dẹ̀ máa ṣe tó mọ̀lá ìgbà náà tó ṣe kí ni o

wọ́n bí amẹ́lẹ̀ ààrẹ jẹ́nà ìyàmẹ́lò ìyẹ́dà iṣẹ́ ọmọ àṣẹ́yẹ̀ ni wọ́n sì máa ṣe ẹ̀ẹ̀fì yẹ́kùn tó jẹ́ nìṣẹ́ o so bẹ́ẹ̀ náà ni a ṣe máa wọn lórí gbogbo ẹni tó bá fẹ́ máa sábẹ́sẹ́ abẹ́ kọ́dà láti máa ṣe àbúrú pé tọ́ a ṣiṣẹ́ o fàkọ́nà rọ́jò gbà tí ọkùnrin ká wá gbé ilé táà lè gbélé táà lè gbọ́nà ẹgbà tó máa dàmú lórí ìjọsìn arábìnrin ní sallallahu alaihi wasallam inna Allah khalaqa al-abda lil-janna ista'malahu idha khalaqa al-abda lil-janna arábìnrin wọ́n lọ gbọ́ arákùnrin wa tí ọlọ́run bá dá ẹnìkan nítorí àlùjẹ́jẹ́ pé àjẹ́rẹ̀ lọ́lọ́run dá fún ọlọ́nkùnṣe wa bẹ́ẹ̀ ista'malahu bi amali ahli al-janna arábìnrin ọlọ́run bó bẹ ọlọ́run ọba sọ́dọ̀ tó bá jẹ́ pé ó dáyẹ̀ fún àlùjànnà ọlọ́run ọba yóò wá jẹ́ kí yóò bẹ ẹniyàn ń sẹ́ ọlọ́run ọba náà yẹn sẹ́ subhanahu wa ta'ala ọlọ́run ọba hadith yìí pé inna Allah azza wa jalla ghursan inna Allah yaghrisu ghursan fi hadha ad-din yasta'miluhum fi ta'ati Allah ila yawm al-qiyamah yasta'miluhum fi ta'ati arábìnrin ọlọ́run ọba ó ní àwọn ẹbí àlọ́yè kan tó yẹ pé ọlọ́run bá máa fi lọ́lẹ̀ nínú ẹ̀sìn yàrá ni ọlọ́run mìíràn tẹ́kọ́ ọlọ́run fi lọ́lẹ̀ nínú ẹ̀sìn kí á fi mọ̀ wọn láti àdúgbò yẹ sàmìlì ohun fi ìtọ̀ àti ọlọ́run bó máa gbéṣẹ́ fún wọn yóò máa ilẹ̀ wọn sẹ́ ìtẹ̀lé tọ́ ọlọ́run bá ilẹ̀ yóò mìíràn kìí àmà oríṣẹ́ ẹni wọ́n máa wà tàkà mọ̀ fìdí ẹ rí pé àwọn bàbá yorùbá wọn ọmọ àwọn baálẹ̀ ìwà mọ́ sọ́dádá ìṣẹ́ wọ́n ni pé wọ́n mi fẹ́ kọ́lọ́ ni wọ́n sọ pé iṣẹ́ ọ̀rẹ́ mi àwọn olè sí o ọlọ́run mọ́ àwọn iṣẹ́ o so ìtumọ̀ ní pé ọlọ́run máa ń rẹ̀ yẹn ṣe tó máa lọ́pọ̀lọpọ̀ nígbà àwọn tó bá jẹ́ ọlọ́run tó máa ń ṣiṣẹ́ dáadáa ilé ọmọ sọrú ẹ̀ ìpè iṣẹ́ tọ́lọ́run bá ráwọn làwọn ṣe àwọn òdẹ̀sọ́ àwọn ṣe tọ́lọ́ máa jẹ́ pé dáyẹ̀ fún àlìjẹ́ náà ọlọ́run wà gbéṣẹ́ máa ṣiṣẹ́ àjẹ́ náà ẹ̀rẹ́ ọlọ́run wà yẹn ti ẹ̀mí so ó clear ó clear arábìnrin yóò máa ṣe náà hátà ẹ̀mú òtò ara amẹ́lì mi amẹ́lì àlìjẹ́ náà tó bí jẹ́ pé orí nǹkan tí ó tẹ̀lé lórí náà orí iṣẹ́ kan nínú iṣẹ́ àwọn àlìjẹ́ náà náà fàyòdìkìlà ó lọ́ọ̀hùn àlìjẹ́ náà arábìnrin yóò máa wà fi wọ̀ sí àlìjẹ́ náà yẹn kọ́lọ́kọ́ ẹgbẹ́ ìtorí lẹ́nà ọlọ́run fi dáyẹ̀ àádọ́nà ọlọ́run mìíràn ìsáàmìlá ọbẹ̀ àmìlá àlìnà ọlọ́run gbèsè fún rẹ̀ yóò gbèsè àwọn ọmọ ilé nẹ́fù sọ́bá ládùúgbò kan dàrú olẹ́bàmẹ́ sọ́bá ní wọ́n pàdé kan bì kan olẹ́bàmẹ́ yóò bízì pẹ̀lú iṣẹ́ ọmọ náà sọ́bá ní wọ́n fẹ́ kọ́ fẹ́ fa wàhálà ها استعمله بعمل اهل النار حتى يموت ولا يعني هو اتوبكو على عمل من اعمال اهل النار في هو ثلاثي ويدخله الله النار فقال إسحاق بن راهوي حدثنا بقية بن وليد حدثنا محمد بن وليد الزبيدي عن رشيد بن السعدي عن عبد الرحمن بن قتادة النصري عن هشام بن حكيم رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فسأله أن ابتدئوا الأعمال أم قد قضي القضاء wọ́n lọ mú wájú mi wà ipò wọ́n dẹ̀ níbi sọ́lá mílẹ̀ pé òjíṣẹ́ ọlọ́ra tí àwọn ará ẹ̀sẹ̀ ń sèṣì náà ará ẹ̀sẹ̀ ń bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ ni àbí wọ́n wulẹ̀ ti parí gbogbo àlámọ̀rẹ̀ káyọ̀ láti wà ńlẹ̀ ṣé ìgbà táwọn ṣiṣẹ́ ìlú lọ́n tó mọ̀ pé a mọ̀ ṣiṣẹ́ yìí ni abọ́lọ́n ti mọ̀ pé a ni ṣé ní ti o iṣẹ́ tá à ń ṣe báyìí sígbà táwọn ṣiṣẹ́ lọ́n tó gbà ẹ́ẹ̀ àṣàfà lọ ní ìjì ráyà abọ́lọ́n ti mọ̀ tẹ́lẹ̀ pé ìgbà tẹ́yìn yà ní أوبري فقال رسول الله صلى الله عليه وآله وسلم شرابني إن الله لما أخرج إن الله آدم من ظهري أشهدهم على أنفسهم نعم ثم أفاض بهم في كفيه فقال آه للجنة وهؤلاء لاه للنار فأهل الجنة ميسرون لعمل أهل الجنة وأهل النار ميسرون لعمل أهل النار نعم النبي صلى الله عليه وسلم يبي حديثه يدوى ينقوا لي ẹbí eh, àwọn afọ onímọ̀ hadith bí wọ́n ti sọ aláyé ààrẹ pẹ̀lú márùn ti alákọ̀ọ́kọ́ lọ́la bá àfà lọ́sọ́ àmì fìyà ó ní Allah adam dagara ìsàrà ìdí náà sọ́tàrà arab Allah subhanahu wa ta'ala ó fún wọn jẹ́ lórí ara wọn pé alẹ́ ọlọ́run bá yín wọ́n Allah subhanahu wa ta'ala ó fún wọn sí igun méjì ọlọ́run ní awúláyé fún ìjẹ̀nà àwọn ilé ìlọ́mọ àlùjẹ́ náà wà awúláyé fún náà àwọn ilé náà sì ní ọmọ náà fàáàdùn jẹ́nà ti mú yẹ sọ́rọ̀ náà àmì àhàlì jẹ́nà ó ní àwọn ọmọ àjẹ́nà náà lọ́wọ́ bá ti rọ̀ wọ́n yóò sì mọ̀ lọ́wọ́ fún sí ọmọ àjẹ́nà fàáàdùn náà mú yẹ sọ́rọ̀ náà ní àmì àhàlì náà àwọn ará orí náà kọ́ ọlọ́wọ́ bá yóò mọ̀ lọ́wọ́ fún ìṣẹ̀lẹ̀ náà kọ́lọ̀kọ́ mọ́ṣà ọlọ́mọlẹ́ náà

bẹ́ẹ̀ ni àwọn àwọn fáwọn náà yóò àwọn náà lọ́rùn وعن عبد الله بن مسعود رضي الله عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق إن أحدكم يجمع خلقه في بطن أمه أربعين يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يبعث الله إليه ملكا بأربع كلمات فيكتب عمله وأجله ورزقه وشقي أو سعيد ثم ينفخ في الروح فوالذي لا إله غيره إن أحدكم ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا الذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها وإن أحدكم ليعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها متفق عليه هذا الحديث حديث له ولما أصبح دمنا عليه الفائدة الأولى من الحديث àfàdálà ọkọ̀ tá sí níbi hadithi onìràn nípa kọ́dá tàfà tẹ́lẹ̀ bá wà báyìí tó fẹ́ tó torí ẹ̀mọ́ hadithi wá ní báàbù yìí nígbà tí rí ẹ̀rí kọ́dá rẹ̀ hadithi ẹ̀ náà ni kọ́lùwó sallallahu alaihi wasallam ثم يبعث الله إليه الملك بأربع كلمات أبي بكتب رزقه وعجله وعمله وشقيه أو سعيد قدر من ikú ọlọ́run bá sọ́wọ́n àtàrà yóò wà rán mọ́lákù sí ọmọ nígbà tó bá ti dé ipò kẹ́kẹ́ bá ti padà tú yóò akọ àkọọ́lẹ̀ àrízìkì rẹ̀ àkọọ́lẹ̀ ọjọ́ orí tí ó lò láyé àkọọ́lẹ̀ iṣẹ́ tí ó mọ̀ sí àkọọ́lẹ̀ ìgbẹ̀yìn ẹ̀ àdísì jẹ́ ká mọ̀ wípé a gbọ́dọ̀ ṣẹ́yún kódà kó jẹ́ oyún tó ẹ̀ṣẹ̀ dúró sí ìyànlá tí ò tí pé oṣù púpọ̀ tí ò tí pé 120 days nígbà tó rí àwọn èèyàn míì dẹ́pẹ́ lásìkò yìí wọ́n tó ń dàrú máwọn èèyàn pé à tẹ́lẹ̀ ọkọ mi ìsọfẹ́ lọ́sẹ̀ abúlé mọ́jà ìsọdà sọ́jú kan 120 days yóò sì wá lọ mọ́ mú àdísì wáyé pé tó gbádùn mi sọ yí pé wọ́n bá ti pé 120 days wọ́n wà ń fa yóò ń fa kọfí ìrọ̀ wọ́n wà sí kí ni o wà fi ẹ̀mí sílá

ó wà tó pé ojú ẹsẹ̀ ìgbà tó bá ti kíní ẹ̀bá ti ń papọ̀ náà ṣe kí ni o iná ń kó dàda rẹ̀ jọ a jẹ́ pé ẹ̀dá ní nǹkan yẹ̀ gbọ́dọ̀ pa tó yá mi so kẹ́lẹ̀ kan sọ pé àdíìsì pé òun ẹ̀rí táwọn fúnṣọ pé káwọn ẹ̀kẹ́ ẹ̀yẹ lè sẹ́yìn tó wà sí one twenty days a sọ pé àdíìsì yìí bá ní lè yín lórí fọ̀rọ̀ ọlọ́ọ̀bá ni àfàrà ìtùmọ̀ ṣùgbọ́n lọ́nà sí ẹ̀ kíyèsí àtọ̀ tó ń jáde lára yín àtọ̀ pẹ́ àtọ̀ kò tí ì di 120 days ọlọ́wọ́ ni àántùm tẹ̀kùnlùkú nẹ̀hù ọlọ́lùkọ́lùkù ọlọ́ni sẹ́yìn lẹ̀ ń dá ní ẹgbẹ́ amnáhànlùkọ́lùkù náà báwà là ń dá so pẹ̀lú ayẹyẹ àti hadithi ọmọlọ́wọ́ àwọn ọyẹ̀wà àti ìnà àdákùn yóò jùmọ̀ kọ́lùkù fi bátoni so kọ́lùkù rẹ̀ náà mà níyù yẹn náà kọ́lùkù ni dọ́bọ́lá náà fara ayé tuma tum nọ́ọ̀n à ń tum takuluku náà ó àmì àhàmìlì kọ́lùkù ẹ̀rọ àkóso yé jẹ̀má sóyè nǹkan tí mo sàlàyé wọ́n bí àwọn onímọ̀ rahimahumullah pé àlọ́mọ́ ah, àjáre o abáwárí pé obìnrin mùsùlùmí kan tó jẹ́ ní dáadáa tó ti lọ́kọ gbáwo ìnà àwọn kábàárẹ̀ pẹ̀ǹkọ́ ìyá àbẹ̀bẹ̀lá ọlọ́mọ fẹ́ tẹ́sí wa o ẹmà rẹpẹ̀ ṣé ó lè lọ ṣe kí ni o tó lè lọ fọ oyún yẹn dànù nígbàtí ẹ pé kò tí di 120 days o mẹ́rin náà àfáà táwọn sọ pé ah ẹgbẹ́ báyìí ló ṣe wá rí kó fọ́ lórí pé oyún yẹn kìí ṣe oyún ọkọ rẹ̀ bí oyún ọmọ rẹ̀ ní àdẹ́wò ah bí bá ṣe wá gbọ́kẹ́lẹ̀ àmọ́ gbé oyún ọmọ àlè káàkiri tó yẹ pé àdẹ́wò lọ́rin owó àwọn bọ̀tọ̀rọ̀ kéjì tó wọlé jù ní ọ̀rọ̀ àwọn àfọwọ̀lọ́ ààrẹ ó ní pé kò lè yọ́ kò lè fa kò lè sẹ́ láfíríkì obìnrin kó sọ́ra rẹ mọ́rìnrìn gbèrègbè mọ́rìnrìn tó bìlọ tó gbẹ́yẹn kí wá nínú àwọn sọ pé torí pé nǹkan yẹn yóò gbá gẹ́gẹ́ bí àdẹ́wò ẹ̀ náà ọ̀rẹ́yàwòdìbìlá ọ̀rẹ́yàwòdìbìlá ọ̀rẹ́yàwòdìbìlá yóò gbá gẹ́gẹ́ bí àdẹ́wò ẹ̀ náà alùwárẹ̀dẹ̀ lẹ́fẹ̀rọ́ṣ wọ́dìlẹ̀ ahir alhajar so ọkọ̀ rẹ̀ ó gbà gẹ́gẹ́ bí àdẹ́wò akálàṣe kò lójú ọkọ̀ ọkọ̀ so but wọ́n jọ mọ́ tọ́jú ara wọn ó ṣe mọ́ sí ìgbẹ̀rẹ̀ òbùsọ̀ torí pé ìjẹ́dà ọlọ́run ọlọ́run bò fẹ́ ká sáńpà pẹ̀lú tẹ̀mẹ́ta bá sọ báyìí nípa ẹni tí àdẹ́wò ṣẹlẹ̀ sí tí wọ́n rèp tí kì í ṣe òun ló rìnrìn tẹ́ tó jẹ́ bìrì mùsùlùmí dáadáa tẹ́mú bí akára ọlọ́run lọ́nà tẹ́sí tó wà ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ kí lẹ wá fẹ́ sọ nípa ẹni tó lọ rèé ṣe zìnà tó wá mọ̀mọ̀ ṣẹ́yìn wáyé pé ẹni tí ò ṣe zìnà wọ́n ní kò gbọdọ̀ ṣẹ́yìn ọmọ àlè fẹ́lákùtì ìbá mi yẹn kílẹ̀ kí lẹ wá fẹ́ sọ nípa ẹni tó lọ gẹ́gẹ́ lọ rèé ṣe zìnà àbóhùn ló rin ìrìn tí nǹkan ẹbí ṣẹlẹ̀ sí ó jẹ́ pẹ̀lú ká sọ́ra wa ọlọ́run bá sọ̀bá náà tààlà kò bá yẹn fi ṣàwádà ìjẹ́dà nítọ́lọ́ ń bá dá ọlọ́run fẹ́ ká parẹ́ ọlọ́run fẹ́ ká bàjẹ́ àwọn ẹni pé Allah subhanahu wa ta'ala ẹ̀tàrà hadithi Allah subhanahu wa ta'ala ó bá ànábì kan nínú àwọn ànábì wi bá wí látara wípé nkẹ́rọ kẹpẹ́ àwúrèbé kẹpẹ́ lọ́sẹ̀ dana pa community àwúrèbé kò ti ní so àwọn fáwọn ní gbogbo tó ti jẹ́ ẹ̀dọ́ ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run bá ò fẹ́ kan haja ka kálíbà mọ́ jẹ́ kápá ẹja ajá béèrè fún kálíbà mọ́ jẹ́ wọ́n yá pé ní ìṣẹ́ lásán àyíká tí èyí jẹ tí ò lè jẹ kí ló fẹ́ pa àtọ̀ sí tó bá fẹ́ ṣe ọ́ sùn táwọn tó di ẹni tí ó nínú àlùfàwásí tánà mi sọ́nà àdìsí àwọn àìṣà wà nínú àdìsí ọmọ rẹ̀ rẹ̀ rẹ̀ sọ̀hárà láyé hal هذا الحديث مشعور لدى الجميع فقال صلى الله إن أهلكم بما خلقوا في بطن أمه أربعين يوم نطفة أنا من ينقل لكم ọlọ́run bá kúrò dára yíjọ sínú ìyá yín ní omi lọ́gbọ́lọ́gbọ́ fún ogójì ọjọ́ lẹ́yìn ìgbà náà alákọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ kíkì lẹ́yìn ìgbà náà bá sọ bá ṣe ẹran ní ogójì days lẹ́yìn ìgbà náà ọlọ́run wa yẹ́bà fúnláhù ilé yìí mẹ́ta ọlọ́run wa gbé mẹ́ta so wọ́n yọ twenty days yẹn wọ́n sọ kèsì kọ́lùkù kọ́lùkù náà ni but one twenty days ni wọ́n fún ní róhù tí wọ́n sọ di èyàn tó kà kámìl lẹ́yìn ìgbà náà ni wọ́n sì ṣe ni o ni wọ́n dẹ̀ àwọn kọ́dàrù tinú ìyá rẹ̀ based on nǹkan tí sọ síwájú náà wọn ti ṣàlàyé rẹ̀ pé wọ́n kọ kọ́dàrà láti cloud mahfuz nígbà tó yá wọ́n kọ ní inú ìyá wọ́n tún kọ ní ọdọọdún pẹ̀lú àràpà ṣàlàyé náà so irú kíkọ́ rẹ̀ ní máa ti kọ́ náà ni ó fọ́

ẹni tó ṣògùn owó àbí wọ́n ṣògùn owó ni ẹ sọ̀rọ̀ ẹni tó ṣògùn owó nínú láàkà ìtì ẹ̀ tó sì rí tó sì lò lọ ìtọ́lọ̀ bá fẹ́ fún náà ló fún yẹn ṣùgbọ́n yóò gba ẹ̀ṣẹ̀ pé yóò dẹ̀ jìyà pé ó tọ̀ ọ̀nà haram ẹni tó ṣe yahoo yahoo boys yahoo plus tó dẹ̀ make it tó jẹ lọ yóò gba ìtọ́lọ̀ fẹ́ fún náà ló fún yẹn but yóò gba ẹ̀ṣẹ̀ àtọ̀ràn pé ó gbọ̀nà haram ẹni tí ó ti jẹ́ tíṣà tó gbowó àlàálì rẹ̀ tọ́lọ̀ fà bàríkà sí fún yóò ìtọ́lọ̀ fẹ́ fún ló fún yẹn yóò wà gbọ́dá pé ó ṣe ní ọ̀nà haram adéwọ́ fọ́ọ̀kì so rísìkù tọ́lọ̀ fẹ́ fún wa gbóòtọ̀ nà haram jù bẹ́ẹ̀ lọ kò lélẹ̀ láti sí ó rẹ̀ tọ́nà aláàlì jù bẹ́ẹ̀ lọ pé à ẹni máa ṣe bẹ́ẹ̀ yẹn nìkan mi táwọn lóye láti pé oṣù mẹ́rin táwọn wọ́n ìgbẹ́ náà ṣé máa ṣe bẹ́ẹ̀ náà ní bọ́lá yẹn gbọ́n ti máa mọ́tò ó bó náà ò lè mọ́tò bó ṣe máa lé láì ẹnu rẹ rẹ kò kò àwọn ẹgbẹ́ wa gan yóò yá ti pé ìsìlámù a àti ọtí lómi ti lé mẹ́ta nù wọn bó bí o wulẹ̀ ṣe súnà náà ò lè ní jí ní táìmù tó sọ̀rọ̀ yẹn náà ò lè jí nílé mẹ́ta gbogbo wọn ti kọ́ dárọ̀ rẹ̀ wọ́n ti fèbùbù ṣe wọ́n ti kọ́ lísìkù yẹn lẹ̀ gbogbo òfin gbà lẹ̀ tó bá fárùngbà tó tó rẹ́nu rẹ mọ́ ìtọ́nà máa fẹ́ fún ọ ní ṣe kí ni o ni yóò fún ọ ẹ̀jẹ̀ ká gbọ́ yé bá ọ á ní sinmi sábà ti gbọ́ yé bá ọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó máa jà tó máa ẹlòmíì nǹkan ṣe lọ́nà ó dẹ̀ tó ń bàá jẹ́ para ẹ̀yọ́ ní jẹ́nàmù látò pé ló sọ́lá kọ́ọ̀tì kò bíi mẹ́rin wà láàdà ẹ̀mí tí ọ̀rọ̀ náà ló fi ń ba gbọ́ ẹ̀sẹ̀ pé ṣé bá ti pé ẹ̀ afáta ń ṣe igẹ ẹ̀ táwọn ọmọ ti lọ gba tẹ́ ẹ̀kí ní kẹrin bí àná bá ti jù báyìí ó lè jù bẹ́ẹ̀ náà tó ti yé nípa ṣe pé eléyìí táwọn lọ yìí pé ó lọ lé ẹ̀ẹ́dì pé tẹ́ẹ̀fì mọ̀ ní àìmọye ewu tọ́lọ̀ máa ń gbé èèyàn fún ṣe pé ikú tọ́lọ̀ ìgbé èèyàn lọ́jọ́ pé àwọn ah, èkú ti gbé ọwọ́ rẹ̀ gbé fún yẹn subhanahu wa ta'ala torí pé àsìkò kú òṣèkí ni ó ti tẹ̀gbà alákòóso clear àsìkò kú bá ti tó nǹkan mí nǹkan tẹ́ máa wò pé ah sí nǹkan tó pa ẹlòmí ẹnìkan sọ̀rọ̀ nìkan fún mi lánàá pé ó kàn rán lóko inú ọgbà rẹ̀ náà ni ó oko inú ọgbà ilẹ̀ bẹ́ẹ̀ ti wọ́ ibi tó wá kékeré tó rọra fẹ́ kù sí tí ò fẹ́ tó ayé wọ́n gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ ro àárín rẹ̀ níbi tí ọ̀rọ̀ ro náà nù ní ló bá ní ẹ̀yìn lòun ẹ̀yìn pé ọ̀rọ̀ rogo kékeré ẹ̀yìn sì ró sì bọ̀ sálẹ̀ kíárù so ẹlòmíín sọ oko éka kan láwọn tó wà lóko tó ń sọ́kò tí wọ́n mọ̀ ju àrà báyìí <laughs> tí ìka kò mú wọn ẹlòmíín náà sì ra roko kékeré báyìí ó fi àrà búrẹ̀ lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ ògbù ọ̀sán náà àìmẹ́yẹ ewu tó tóbi ọ̀lẹ́tọ́lọ́ ń dẹ̀ mọ́ ń gbé wá fún ẹgbára mọ́ ń gbé wá fún Allah ibi ìwọ̀n wà kéré tó pé á ah, yóò kéré gẹ tọ́lọ̀ mọ́kàrà fún yóò àsọ bẹ́yẹn yóò àsọ bẹ́yẹn mo máa ń wo àwọn míì iṣẹ́ wọn jẹ́ mọ́ traveling gan wọ́n sì travel for years wà láì wọ̀n ní accident ọlọ́nà ọmọ save wọn ọlọ́nà ọmọ save wọn ó ti jẹ́ wọ́kànlẹ́fẹ́ fún ìrìn àgbólé lákọ́dọ̀dọ̀lá ní kẹ̀kẹ́ ọba gbà lọ́ba kù àbẹ́ ìwà rí pé ìjẹ́ ìwọ̀n gẹ́ẹ̀ẹ́sẹ́ traveling ní ohun tí wọ́n tẹ́lẹ̀ ọkọ̀ wálé agbàmì ti wà ọmọ akóṣe wá pẹ̀lẹ́ akóṣe wá pẹ̀lẹ́ so ajalu ti wà so tẹ́tẹ́ ìmá ti gbọ́ kíní yẹn yé èyí ò ní sinmi èyí ò dẹ̀ mọ́ pìpì alẹ́ ìjẹ́ tí kọ́dà fẹ́ ṣe fún wa ní kọ́dà ló mọ́ jẹ́ kéèyàn ní sinmi ìmọ̀ ìbílẹ̀ kọ́dà ó mọ́ jẹ́ kéèyàn rí yẹ́ jíjẹ aláwọ̀ta ìmọ̀ من آمن بالقدر تجد ماذا؟ علاقة العلم yóò rí adùn gbàgbọ́ tó ṣe adùn gbàgbọ́ ẹ̀rí pé àdífì àdífìkọ́ tó ní àbákà púpọ̀ wà á mẹ́lì yìí bẹ́ẹ̀ náà ni iṣẹ́ rẹ̀ wà á mẹ́lì yìí ẹ̀rẹ́ náà kí n jẹ́mà iṣẹ́ tẹ́ yóò ṣe ẹ̀tọ́ṣe bíríkìlà ẹ̀tọ́ṣe kápẹ́ntà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀tọ́ṣe ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà nìyẹn tó fẹ́ yẹ lórí ibú wà láyé àdùnlẹ̀ àti tó yà ọ lórí rẹ̀ tó máa yẹn fọkọ̀ fi rọ́ ó wà fẹ́ bisí láfa aláì lóde láyé àgbẹ̀rù iná ahàdà kùmùlà yà àmàlù yẹmẹ́nà àlè jẹ́nà níbi ní ọ̀n fọlọ́ múra ó ń bẹ́ẹ̀ nínú dẹ́gbẹ́ tí mo ṣe máa jẹ́nà lọ pẹ̀lú pé ó ń fẹ́ ní gbangba but ọkàn rò rẹ̀ wáyà ẹ̀mí rẹ̀ ọ̀dá ẹ̀mí rẹ̀ ọ̀mọ́ ànábì sallallahu alaihi wasallam ó ní tó bá átàyà máa yẹ kún bẹ́yìn náà bẹ́yìn náà ilẹ̀ dìrọ́ tó yẹ pé tó sẹ́kù láàrin òun àtàjẹ́ náà kò ní kù púpọ̀ mọ́ ọ̀yẹ́ sì kò àlejò kìtàb kádàrá ọlọ́run bá gbà ájú ẹ̀ kádàrá kìtàbù ó tí wọ́n kọ ní inú ìyá rẹ̀ tó sì lè gbàdó ti bẹ ní náà mahfuz ọ̀yá àmì bí àmì àlè náà yóò àmì sọmọ ilé náà fáyẹ̀ dùkọlù ha kọlọmọ sọ̀rọ̀ tó abẹ́ wọn. wáyé náà arákùnrin ọ̀yá àmì bí àmì àlè náà ó dẹ̀ mẹ́rin ọdọ́

tíra ọba gbà àkọọ́lẹ̀ ọba kò lè lórí fàyà àmàlẹ̀ àlùjẹ́nà wọ́n wọ́n sọ àlùjẹ́nà fàyà ẹ̀dẹ̀ kò lè ẹ̀sì wà jẹ́nà ẹjẹ́ wà عن حذيفة بن أسيد رضي الله عنه بن حسيد رضي الله عنه يبلغ به النبي صلى الله عليه وسلم قال يدخل الملك على النطفة بعدما تستقر في الرحم بأربعين أو خمس وأربعين ليلة فيقول يا رب أشقي أو سعيد فيكتبان فيقول يا رب أذكر أو أنثى فيكتبان ويكتب عمله وأثره وأجله ورزقه ثم تطوى الصحف فلا يزال فيها ولا ينقص رواه مسلم حديث yìí ó dà gẹ́lẹ́ bí pé ó parí hadith abdul mas'ud bẹ́ẹ̀ ni pé ó tún fi kún àwọn ọ̀rọ̀ tá a ti ń ṣe Ànábì sallallahu alaihi wasallam ó ní yẹ́jú kò lùmọ́lá kala nọ́tùpà mọ́lákù ọlọ́run ti máa ń kọ àkọọ́lẹ̀ yóò mú àtọ̀ lẹ́yìn ìgbà tí àtọ̀ bá ti bọ́ sínú arrahim àpòlùkẹ́ ẹ̀yà ìtọ́ àtọ̀ máa ń dúró sí bí arba'in bí a nígbà tí ó bá kó bí ogójì ọjọ́ àwọn kọ́mùsà sínú arba'in nílẹ̀ ìlà ṣàkómìnà rọ́ọ̀sì ogójì ọjọ́ àti bí ọjọ́ díẹ̀ fayakóòlù

ẹni máa jẹ́ pé Sa'id jẹ́ ọlọ́wọ́ mi ní sọ́dá ẹni máa jẹ́ lórí eré èèyàn kí gbogbo ayé ìsọ pé èrò lórí ibú wà láìpò sí ni wọ́n ní yóò bèèrè yára bàbá olúwa mi àṣà kí yìí ra ọ̀ Sa'id olórí ibú lélẹ́ ìlà àwọn olórí eré ayọ̀ tàbá ó bá kọ́ ọ́lẹ̀ ìkẹ́ máa ní

lẹ́yìn ìgbà náà ìwé tí wọ́n kọ́ sí wọ́n bà parí fàlà ìzádò fi á wàrà àyẹ̀kọ́ àdẹ́bì ní kòhùn tí ẹ̀ ní fi ìkẹ́kẹ́ kún wọn rẹ̀ ní yọ ìkẹ́kẹ́ kú ìdán ẹ̀yọ́ mọ̀ yàwọn nínú ẹ̀sìn ẹjẹ́ ká ní sinmi máa ń gbé nàìjíríà kò lè dín ní sùkúwà

aláàmú kọ́bí ọ̀rọ̀ tí ó dá nípa ọlọ́run bá rẹ̀ pọ̀ ọlọ́run bá ọlọ́run yìí pé ìlú láti yá ọlọ́run ti bíṣẹ́ kìlọ́ nàìjíríà ní kẹ́lẹ́mù kọ́bí ó tún bá nígbà wọ́n nínú kọ́tà ní tọ́lọ́mọ fẹ́ fún ọ ní ó fún ẹ kó o máa gbé sàùdí bọ́lá bá kára òsì mọ́ owó tó sì mọ́ ó ti wà báyẹn kí ẹ̀ máa gbé Canada ṣé kò sáwọn ìlànà kan náà fọ̀kù náà fọ̀kù àwọn kan náà àbí Allah subhanahu wa ta'ala ó fún alálàyé ìwọ̀nba ti àgbóyè ìwọ̀nba ti aṣọ ẹ̀ inṣàlá láàbù yẹ àmàtàwọn dúró ìbábù kọ́nà ó bá di ìjọba ìjọ inṣàlá olùwà àjọpọ̀